Epana صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وعيالنا من النار أيها المسلمون اتقوا الله حق التقوى اتقوا الله واعلموا أن الله مطلع على أعمالكم إن كان خيرا فخير وإن كان شرا فلا يلومن صاحبه أحدا إلا نفسه لأن الشر لا يتولد منه إلا الشرائر وأما الخيرات لا يتولد إلا الحسنات للذين أحسنوا في هذه الدنيا حسنا وزيادة والزيادة هي الزائدة على الحسنى أو الحسنة التي أتيت بها وهي رؤية ربنا سبحانه وتعالى يوم القيامة اللهم اجعلنا من المتصفين يوم القيامة بالرؤية إلى ربهم سبحانه وتعالى ثم أما بعد أيها المسلمون إن موضوع خطبتنا اليوم يتركز على أمر مهم في حياة الإنسان هذا الأمر يعم المسلم والكافر كما ولا تكاد تجد أحدا إلا وهو متصف بهذه الصفة التي يتركز موضوعنا اليوم عليه ألا هو ذلكم الصفة الذي منذ ولدتنا أو ولادتنا واحد منا يمشي الطريق واحد منا يولد في يعني فأمه تلده أو هكذا أو هكذا لكن إن لم يكن هو الذي مر عليه هذه الصفة بنفسه مرت عليه هذه الصفة يمر عليه أو تمر عليه من جانب أخرى آخر ذلكم الصفة يعني صفة المعاملة والمعاملة صفة كبيرة تراه كل إنسان يتولغ فيها من أي جانب شاء أما جانب هذا الصباح هذا هذا المساء أو هذا النهار أو هذه الخطبة هو من جانب التداين وهو ال ال ما قاله الله سبحانه وتعالى في الدين الدين أمر مهم تجده في القرآن تجده في سنة النبي صلى الله عليه وآله وسلم تجده في معاملة الناس ولا تكاد تجد شعبا من شعب الأعلم إلا ولهم أمر في هذه القضية قضية الدين الدين اهتم الإسلام به فرسم له حقوق وفرائض وشروط فأنزل الله في حقه آية توصف بأطول آية في القرآن ولا تكاد تجده في أي سورة إلا في سورة البقرة فقال عز من قائل سبحان أعوذ بالله من الشيطان الرجيم أفاق بما يجي جواك عملي الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه ثم قال أعز من قائل سبحانه وإن كنتم على سفر فلن تجدوا كاتبا فرهان مقبوطا ثم قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله مع الدائن حتى يقضي ليله ما لم يكن فيما يكره أو يكره الله سبحانه مسلمي لكم اعتلوا لما للبا لا فا لما كيو ni aládùúgbò àtàlẹ́yìn ọ̀rọ̀ tí a fẹ́ wò ní ìní ọ̀rọ̀ tó tóbi láyé mùsùlùmí ọ̀rọ̀ tó ṣe pé kò sẹ́ńtì ọ̀kan ẹ̀yìn tá a wa sí pé ẹbẹ̀rọ ọlọ́run ní àti ní gbangba ẹbẹ̀rọ ọlọ́run nípa títọ́ àti wíwúwà ẹbẹ̀rọ kọ́dà níbi ayé sábàbí ni fún wa láti ra àná àwọn kan wà ọlọ́run ti dá wọn máa àlùjánnà àwọn ò nídìí láti wálé ayé ṣùgbọ́n bọ́lọ́run ti dá wọn sálùjánnà ó pèsè wọn kalẹ̀ fáwọn káwájọ gbádùn wọn. irú àwọn ayé wọn problem àlùjánnà lọ́n dá wọn tí ó sì ti dá wọn báyìí ẹni tí ò bá gbàgbọ́ nídìí láti tún ṣe. àwọn yẹn ti ń bẹ ìgbádùn yẹn kò wá tí ó débẹ̀ bá bákan náà àwọn ìjìyà kan ti ń bẹ fún ìyàkalẹ̀ nínú ná tó yẹ pé ń fi dáná ẹ àwọn òní máa fílìn torí pé àwọn fẹ́ fi ṣe ìyà fún èèyàn nínú ná kò sí gàgà tó ka àwọn bẹ̀ ṣùgbọ́n àwọn tí ó wọ ná kọ́lọ̀ mọ́jìmí àti yín wọn àwọn ni ó ti sì à kò sí ti máa fà tí ó yẹ jẹ àti kí máa ọlọ́run ọlọ́run nínú ọ̀rọ̀ وإن العبد ليتكلم بكلمة أو بالكلمة èèyàn sọ̀rọ̀ kan jáde lẹ́nu màá ẹ̀sẹ̀ bẹ́yẹ̀ nù fi hàn kò ní wádìí ọ̀rọ̀ yẹn bóyá òótọ́ ni àbí òjò òótọ́ ọ̀rọ̀ yẹn wàá ṣe sábà wọn àdúgbò ṣe sábà bíi wíwọ náà rẹ̀ iná tó yẹ pé abọ̀ àdá màá bẹ́yìn al-mashriq wal-maghrib tá a bá fẹ́ fi wéra wọn ààyè tí ń bẹ ibi tó rùn ti ń yọ àti ibi tí ń wọ̀ sí ibi tó wọ́n wọ̀ nù náà bí ó ti jìnà síra wọn tó ẹ̀ ti jìnnà tó wọn wò jìnnà jù bẹ́ẹ̀ lọ iná ìṣe tí ẹ̀ràn tọrọ ó bá kú pé tí ó ń tọrọ pé téèyàn bá mọ̀ pa mi ló fàdé yẹn máa sọ pé ọlọ́run sẹ́mi kù tí ìgbésí ayé ó bàjẹ́ dáadáa fún mi ọlọ́run mú mi sọ́dọ̀ fẹ́ gbé ìmọ̀ abẹ láyé mi ó ṣe torí pé èèyàn ò lágbára láti gba ìbínú ọlọ́run táyà fún ṣẹlẹ kan inú ta àrùbá ń gbádùn ọlọ́run àwọn ọmọ yà jáde bẹ̀rẹ̀ ojú ọlọ́run àwọn yà jáde bẹ̀rẹ̀ kódà bí ò ní rọná òjò àti omi tó jáde láti inú ilẹ̀ lọ́nà fi pa àwọn ìjọ náà rẹ̀ omi ń jáde nísàlẹ̀ òjò ń rọ̀ lókè tí ọba dábì jìnnà bákan náà ń gbà ní ọlọ́run ti lè ṣe ẹmọ òwòjò báyìí yóò ti di nǹkan mi gẹ́gẹ́ bọ́lọ́ ń ṣe fún àwọn ìjọ sọmọ àwọn ààrẹ wọ́n rí báyìí wọ́n ní hádà ààrẹ gbọmọ fírun náà òjò ló sù yìí ọlọ́run ní bal huwa masta'jaltum bihi rihun fiha azabun alim òjò lẹ́yìn wò ní ṣùgbọ́n ìyá ọlọ́run ọba tó nípa ńlọ́lẹ́bà lẹ́sẹ̀ lérò torí dina náà kò sí tí ma gbìyàn jáde kúrò nínú bànújẹ́ kò sí tí jáde nínú wàhálà àjọ òpinjà sí àgbìyàn fáyà mú kò á sígbà tá àgbọ̀dọ̀ máa sọ ilé fún wa torí ni ó se ta fẹ́ sọ kò náà ní rọ mùsùlùmí ẹni sọ̀rọ̀ ní ọ̀rọ̀ gbèsè nínú ẹ̀sìn ń ta fẹ́ pa kò sẹ́ni tí ọ̀rọ̀ gbèsè ọkàn bí wọn bá jẹ gbèsè wọn jẹ lé ọ lórí bóyá bàbá rẹ bí ọ àbí ààrẹ bí ọ kò lówó àtitọ́jú rẹ lọ yáwó torí rẹ ó sì ti kàn án náà torí pé bí bàbá rẹ bá jẹ gbèsè dandan ni kí wọ́n san ẹnìkan lọ bá nàbí ó ní màmá mi jẹ oúnjẹ gbèsè kan gbèsè àwẹ̀ ṣé kí n san fún anábìyín wa ṣé bí bàbá rẹ bá jẹ gbèsè kan tó ò ní san ni àbí tí ìyá rẹ bá jẹ gbèsè míì tó ò ní san ni olóhùn ọ̀sán ànábìrin fàdé iná lọ yẹ hapò àyọkọ̀bà gbèsè ọlọ́run òun ló fi jẹ́rìí rẹ kí n sàn jù ṣáàhìdì tó wà ń bẹ ìfijẹ́rìí bẹ̀ pé ǹjẹ́ tí bàbá rẹ bá jẹ gbèsè ìjọ́ sàn àbọ̀ ní san bẹ́ẹ̀ làwọn sàhábà ti san afọ jabir ibn abdullah bakana abdullah ibn zubair àwọn méjèèjì ọmọ dáadáa téèyàn máa tọrọ kéèyàn fírú rẹ̀ lẹ́sàáyé bàbá wọn jẹ gbèsè yìí tó pọ̀ nígbà tó kú jágúrò ní bàbá wọn kú òkú gbèsè tó wọ lọ́rùn látara ntí bàbá rẹ̀ filẹ̀ ọ̀sán ẹ̀rí nìyẹn pé yẹn máa ń san gbèsè bàbá rẹ̀ so tí wọ́n bá jẹ́ pé wọ́n lọ jẹ gbèsè tí bàbá yẹn bá jẹ́ ó ti kẹ́ náà nìyẹn bí wọ́n bá ti lówó bàbá rẹ̀ náà ló nìyẹn náà ọ̀rọ̀ ti yẹn díjọ́ mi ìta fẹ́ mú lọ́rọ̀ gbèsè yẹn nígbà tó ọba jẹ́ directly ọ jẹ́ indirect gbèsè ntí máa kàn yẹn débi pé ètò ilé ayé ọgbà gbèsè láyé torí kọ́ lọ́wọ́ fún abákanná adìlà nínú déédéé sí lọ́lọ́run sí eléyìí di nǹkan báyìí ṣùgbọ́n tó níyẹn ó gbé sọ́wọ́ afá kejì káfá kejì lè ṣe dáadáa púpọ̀ lẹ́bàá ará jẹ́nà o tó gbé lẹ́jọ́ ogun ala ní àìrẹ́jọ́ ṣe sọ́dọ̀pà àìrẹ́jọ́ yọ̀zàká ṣùgbọ́n gbàtẹ́mi ní ìdí nǹkan afá yìí wá ní ọ̀hún ọ̀yọ̀zàká fèrè èmi wọn wà á tẹtara bẹ ṣe dáadáa àbáyọ wà gbalada kó yọ zaka àbáyọ gbalada kó yọ sọdáfà àṣepé àìmọ́ ní nǹkan tí ẹ ń gbà yẹn kò rí ìfọ́lọ́ ń fi dá wa lálẹ́ fún ẹ ó gbé síbẹ̀ ẹ nítorí ẹ tí ẹ bá mọ̀ pé ibi táwísì kí òun bá wà yóò tó ń lọ́wọ́ gbogbo ọ̀nà tí ó fi gba ọlọ́run bá gbọ́ ní òun ta tóró mọ̀ pé Ànábì sallallahu alaihi ó léyìn òní kú àti kí nǹkan méjì kan ṣẹlẹ̀ nke méjì yẹn èèyàn osile sì lè kú àti kí méjì rẹ̀ ni alákọ̀ọ́kọ́ ata pé atatẹ̀tẹ̀tẹ̀mẹ́la rizqaka aṣèké tọ́lọ̀ ń kọ́ mẹ́ tí ọba tí ì pé ò léwu ẹ̀kejì ni pe hatta ya'tiya ajalaka bẹ́ẹ̀ni ká pààyàn kékeré wọn yóò kó bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ọba ní òkú kò sẹ́ni lè pa àsìkò wá kéré gbèsè nínú ìyẹn lè ya ìyẹn lè má ya. nígbà míì ó lè jẹ́ dandan lórí ẹlòmíì kó yá yẹn lówó pàápàá nígbà tẹ́ni tó bá lóun fẹ́ yá yẹn lówó ò bá mú un le ẹni tí ó yá yẹn náà gbìyànjú kó yá kí ni ti máa ya ń gbà míì ló fi dáa fún jùlọ àṣewárin pé mo bá rìn ìgbà míì gbèsè mọ̀gbọ́n òun náà ń bẹ èébú ń bẹ lára ẹ̀ inú gbèsè jẹ́ ọ̀dánlé ayé onígbèsè owó èlé gbogbo tó bá òkú sí ẹ̀ níbi ọ̀gbọ́dọ̀ dán o torí pé tó bá débẹ̀ ègbé ló ń bá ẹ̀ eléyìí lọ́wọ́ kọ́mọ̀ ní ìsìn débi pé wọ́n ti gbé e dénú ilé àwa mùsùlùmí àwa mùsùlùmí náà tún jọba lé lórí ẹ̀rí rí síìkì lẹ́ẹ̀mọ̀ rí síìkì lẹ́ẹ̀mọ̀ rí sẹ́ẹ̀kì ọmọ ní kìíní kẹ empowerment self empowerment ṣùgbọ́n ẹ lọ bá wọn ṣé bẹ́ẹ̀ náà ń yá yẹn lọ́fẹ̀ẹ́ ni ẹ̀tọ́ arímọ̀mọ́ aláta ọmọ ilépo àwọn tó yẹ kẹ́ ṣàánú ẹ̀yá lówó àánà fúnra wọn náà gbèsè tó wà lórí wọn owó tẹ́ à nílé pọ́ńpẹ̀ láyé ẹ mà yá wọn. àwọn gbèsè ayé délẹ́wù pé kéèyàn bá ṣe business tí ó bá successful wọn a máa ń pè kí ní pé other people's money. gbogbo àwọn táwọn pè pé àwọn náà lójú ilé ayé àwọn náà lójú ilé ayé owó tí wọ́n gá lè má tó thirty percent owó tí wọ́n ń kílèmù báwọn náà ni owó olówó náà ló wà bẹ́ẹ̀. bọ́n ṣe tó ọ̀dà alẹ́ ayé yìí ń pé ọ̀dà alẹ́ ayé nìyẹn bíbí sẹ́yìn ṣe máa ń dúró náà nìyẹn. débi pé ẹlòmíì inú á máa dùgbẹ́ ni owó rẹ̀ mọ̀ yá ni ìbówó ni báńkì ẹni tó wá báwọ ẹni tí ó lówó ìwọ ọlọlẹ bá ṣùgbọ́n báǹkì tó lọ ẹwú ẹ náà yà táwọn ará báǹkì tó máa tún wá lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ béèrè wá ní ṣòwò ará báǹkì bí owó olówó làálà ètò kan àwa gbèsè jíjẹ bá àwọn wọn gbèsè máa ń gbà mí ó lè ní ìdìfàyà lọ ẹni tó bá ní ìnáwó oṣù ó lè ní ìdí tí ìnáwó yẹn bá jẹ́ dáadáa bí gbé bẹ lọ sí i àbí wọ́n fẹ́ ṣe exam ó sì rí i pé kò sásìkò mi àgbo ní nǹkan kan tó fẹ́ fi ṣe ní business àwọn sàhábà máa ṣe ní dáadáa mi àwọn sọ fún yàn pé téèyàn bá gbọ́ bá àwọn sàhábà tí ń jẹ gbèsè ẹ̀rọ ọba yẹn torí owó díẹ̀ làwọn jẹ ní ṣùgbọ́n kílẹ̀ sí sọ ń pa jíjẹ gbèsè yẹn alákọ̀ọ́kọ́ ní fọ́tọ̀ Islamu wa mú lè ó fẹ́ ká san gbèsè àti sọ pé àǹfààní bẹ́ẹ̀ fẹ́ lómi kódà ẹni tó yá yẹn lówó ń gbà ní àǹfààní bẹ́ẹ̀ fún náà ẹ̀kọ́ ọ̀yá yẹn lówó nínú àǹfààní ní bẹ́ẹ̀ o ní pa àwọn méje kan bẹ àwọn mẹ́rìnlá kan bẹ tó máa bẹ lábẹ́ àlàárà ṣe ọlọ́run méje la máa ń sábà kà ṣùgbọ́n ìmáàmù Muslim fi méje kún nínú ẹgbàá wa nù àwọn mẹ́rin látọ́ máa bẹ lábẹ́ àlàárà iṣẹ́ ọlọ́run níjọ́ tí ò ní síbò kárí ọlọ́run nínú wọn kò lówó táàkù ti sanwó òun wá tó tẹ́ni tó wáyá ọlọ́wọ́ ẹ̀ lówó tí ì tọ́ àfilẹ̀ ìgbé túbà díẹ̀ ànábi tó ọba ti ṣe bẹ́ẹ̀ ọmọ abẹ ní zílù ọlọ́run jẹ́ tó ní ní ọmọ bò dìgbà tí ó fi lè sá àwọn ya ń bẹ àwọn èèyàn táyì fẹ́ sanwó Islam wa mú ọ̀rọ̀ tó le fún inú ọ̀rọ̀ tó le ó ní pé wọ́n tó bá jẹ́ gbèsè tó bá san yóò ṣe sábà ji àbí sábà bí ìjìyà fún ọ nínú sàárè ìkánà àwọn sàhábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anábì àrọ̀ إن قتلت في سبيل الله كفر الله عني سيئاتي tí n bá kú sójú ọ̀nà ọlọ́run ìjọ lọ́wọ́ bó forí jì mí gbogbo àwọn àṣìṣe mi anábìrin náà tí èèyàn bá lè ṣe jihad àti kàdí ìsìnkẹ fún abóyá díẹ̀ lógún ìgbẹ́ tó bá lọ ja sójú ọ̀nà lọ ó kú sí ẹ̀ báyìí ó ti ráàánú ọlọ́run náà ni. kẹfẹ́rọ lọ anábìrin náà ṣùgbọ́n pẹ̀lú kọ́ndíṣẹ̀ kan وأنت صابر مقبل غير مقبل tọba farabalẹ̀ ọ̀ṣẹ̀ sòwòrò ọ̀n kọjú sọ́ta ni ọ̀tá padà lójú ohun ṣùgbọ́n ẹni wá ní ilẹ̀ tẹ̀yìn ìkùnkùn kàtà tọba jẹ́ gbèsè ọlọ́run ní forí jẹ́ ẹ̀bẹ́ o àṣepẹ́ ni tó yẹ kó wọ̀lù jẹ́nà gbèsè a máa dá dúró tí ò ní jọ wọ̀lù jẹ́nà kẹ́lẹ́ bá a máa ti Islam mú olè lórí ọ̀rọ̀ gbèsè ẹ̀rọ wọn ènìyàn níjọ tó ti fẹ́ yáwó lọ́wọ́ ẹ ló ti ń gbé sọ́kàn kó ní ọ nítòsí ń di ni ọ̀nà tí èyí ń gbàjẹ́ ń gbèsè pọ̀ yíyáwó nìkan kọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bọ́ wà lọ́wọ́ rẹ̀ gbèsè náà ló bá ń gbé nǹkan bá báyìí ẹni ni da gbèsè ló tún wà lọ sílé kéwú àbọ̀mọ́mọ́ lọ sílé ìwé àbọ̀mọ́mọ́ lọ sílé ìkọ́ṣẹ́ gbogbo ibi ọba máa ń lọ lọ tá bá ti lé àdí ìpè tó ọba ti san ọjọ́ gbèsè náà ní ẹ̀rọ ẹ̀. àkọ́kọ́ nìyẹn ìmọ̀ ṣe sábà àwọn akéèyàn kíyà ẹni yẹn wá dé ẹnìkan tó wá bá nàbì sallallahu alaihi wasallam àfọwọ́ ajá bìrì ló gba ilé wa ọlọ́dàbí sallallahu alaihi wasallam ó sọ fún ọkùnrin kan nígbà tí wọ́n ló jẹ́ gbèsè ànábì ní gbèsè lónìí wọ́n ní dinar kánibí yẹn jẹ́ bí two hundred thousand eh, twenty thousand ànábì yẹn lọ́wọ́ gbé nǹkan yín lọ èyí lè kírun sí la ah! a ní kí ló dé nítorí gbèsè ní ìjọba àwọn sàhábà Abu Umama ní ọ̀dà alayya daynu èmi ọ̀sán ànábì wá kírun sí lára lórí condition ànábì wá sọ pé ẹni ní ìsìn gbèsè yẹn ń kọ́ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n wọn ò dá nǹkan kan dúró ó dìgbà tó ọba tó san gbèsè tó ọ̀gá tó gbà pọ̀ ọ̀nà. odijọ́ kejì ànábì ní gbèsè àná ń kọ́ ó ní ah, ànábì àná ló kú ànábì yẹn ó ké. ó tún dé níjọ́ kejì ànábì gbèsè yẹn ń kọ́ ó ní àkọ́tọ́ ah, ìṣòfò mo ti san ànábì ní àlànà bọ́rù jìdàtù ìsìn lára rẹ̀ tó tutù níbi ìyà tí ń bá ìgbónára tí ń bá ní àárín ẹ̀yàn bá jẹ gbèsè tọba láníyàn láti san ọlọ́run ràn lọ́wọ́ ìsìlámù múlẹ̀ bó ti easy láti tọrọ ẹ bẹ́ẹ̀ ni ìgbà ìyàwó rẹ̀ náà easy torí pé yẹn ti kọ́kọ́ di ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ọlọ́run ẹ̀ tọwọ́ rẹ̀ so kì í ṣe tó easy fún yàn tó gbọdọ̀ máa dùn yàn pé tí mo fẹ́ máa ṣe nǹkan fẹ́ máa yá gbèsè mo fẹ́ máa jẹ gbèsè mẹ́rin bá jẹ gbèsè bọ́ bá kú nínú Islam ká tó gúngún nǹkan mẹ́ta kan jẹ́ dẹ̀dẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni ìntàbí ṣe tekfin kẹfàánù rẹ̀ inú owó ẹ̀ láti yọ ẹ̀kejì al-ikhtilaf bayna al-ulama amma as-sahih annahu yudfa anhu daynu olùdarí pé àwọn àǹfààní sọ pé tí gbèsè yẹn ọba ní kó gbogbo owó tó wà nílẹ̀ kan ṣùgbọ́n agbọ́dọ̀ sọ pé tiẹ̀ ẹ̀kẹ́ta oníwọ̀síyà rẹ̀ níbi tọrọ ẹ̀ ní pé káwọn tí ó jogún yẹn tó jogún àkẹ́sàn méjì rẹ̀ ó di méjì Islam mú un lè dé lẹ́bù pé ẹni tí ọba san gbèsè àti wà jẹ́nà rẹ̀ máa ń lè afáwà Muhammad ibn Abdullah ibn Jahsh ọlá anábì sallallahu alayhi wa alihi wa sallam ó jókòó níbi sàárè ìjọ kan anábì wá wòkè bó ṣe wòkè ló bá gbójú lọlẹ̀ ló bá ní subhanallah ìmọ̀ tuntun ọlọ́wọ́ bá o ma anzala min tashdid min at-tashdid ah kìí tọ́lọ́mọ̀ sọ̀kalẹ̀ ilé àwọn sàhábà kẹ́kọ̀ọ́ pẹ̀lú anábì bánabi bá ń lejú wọ́n ṣe sùúrù wọn ní béèrè ńgbà náà torí dẹ̀ bá béèrè nǹkan míì tó ọ̀fẹ́ gbọ́ ọ bí ẹnìkan tó bèèrè lọ́wọ́ ànábì jọ kan pé ta ni bàbá òun ànábì bàbá rẹ̀ ní báyìí àti báyìí ẹnì àdìsí sàlóyún náà máa ń pè ẹnìkan náà bá tún ní ànábì ìbò bàbá òun wà ìbò ah, lòun wà ànábì yá tàbí náà ìwọ yìí ló ná lọ. yẹn bá wọn béèrè níwọ̀n tó ẹgbẹ́ kó dákẹ́ ló pè tó bá ti béèrè báyìí ọgbọ́ lẹ́sẹ̀ àwọn sàhábà lọ́wọ́ béèrè àwọn adéjọ́ kìjì ànábì kí lọ́lọ́run bá sọ̀kalẹ̀ tó le tó tóbi anabi ni jibril lọ́wọ́ lọ́wọ́ sọ fún bọ́lọ̀ ni pé làwọn kú ti la rọ́jòlù fi sabilillah tán bá pa ọkùnrin ẹjọ́ tó jọ́ ọ̀nà ọlọ́run fún maash ọlọ́run tó wà dá padà sílẹ̀ ayé ó wá ṣẹ̀mí fún makútìlá fi sabilillah tó wà tó bá ojú ọ̀nà ọlọ́run fún maash ó tún wá ṣẹ̀mí fún makútìlá fi sabilillah ó tún wá pa sójú ọ̀nà ọlọ́run ó di mẹ́ta báyìí anabi sallallahu alaihi wasallam ma dakhala aljanna hatta yaqdi yadina kò ní wọ aljanna ọ̀sẹ̀ tó bá san gbèsè rẹ̀ sọ́jà bó ti jẹ́ pé àti wọ aljanna ẹ̀yọ̀ kan ti tó àwọn tó bá kú sójú ọ̀nà ọlọ́run máa ń fẹ́ káwọn padà wálé ayé torí pọ́n ti rí àǹfààní ti ń bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe tó bá bọ́ síbù pé yẹn lè padà wá bẹ́ẹ̀ ìjí òní ló tọ́ sí ìkẹ́tọ́lọ́ ti pẹ̀fẹ́ fún ìgbèsè rẹ̀ èyí ń mọ́rọ̀ gbèsè kékeré ọ̀rọ̀ gbèsè tóbi ó sì ní problem láyé oníjọ̀gbọ̀n kìíyà láyé ń bí àwọn lábá náà lọ́rọ̀ tá máa ń sọ ń pàdé wọn ni ilà hàmà ilà hàmà dé ìbára ẹni tó jẹ gbèsè tó tọ́ ayé ti di pé àwọn èèyàn kankan kú tí gbèsè bá pọ̀ fún yàn èyí onílé wá mọ́sálásí jọ ìrònú tí ó bá yàn àwọn mọ́sáàbù míì ọ̀dà ṣàjáfihàn ẹ̀jọ́ rẹ̀ wọn a máa fún yẹn lẹ́rìí jọ wá wọn mọ́ṣáláṣí nítorí gbèsè ṣùgbọ́kọ̀ tọ́ fún yẹn torí gbèsè ọlọ́run ló gbèsè yẹn lọ. ẹ̀kejì àdéhìn yẹn ń kudu mìnàdíìní wà bí èèyàn bá jẹ́ ẹni tó bá ń jẹ gbèsè ẹ rí i pé ìjọmọlúwàbí rẹ̀ dínkù fáfá ìdí ń fa gbogbo àfá tí ó rìn sí tí wọ́n ti bèrè kó bá yẹ pé mọ́ṣáláṣí ni ó ti pàdé kò ní lọ àwọn nǹkan tó lè kó bá ẹ̀sìn yẹn lára gbèsè pọ̀ nínú nǹkan táwọn làwọn bá máa ń sọ pé àìdé inú rí kùn abẹ́rọ́ kùn ìsọ̀yàndẹ́rù òun ní gbèsè ẹ̀ máa rẹ̀ ń dé ẹ̀jẹ̀ ń gbèsè lọ́wọ́ kan ọ́ ti máa rábàbà lẹ́ẹ̀lẹ́ láláì sí ìdọ́dọ̀ rẹ̀ torí pé fún wọn bá béèrè òun náà wọn máa mọ̀ sọ́kàn kò gí mi báyìí lánàá o gbèsè mi tí ò tí ì ní ní òjò fẹ́ lójú máa rẹ lábàbà lẹ́lẹ̀. èèyàn wọn máa ṣe bíi pé ẹni tó yẹ pé sálámà ẹ̀ ọ̀kan tí ọba ti dá wọn máa lọ ní assalamu alaikum ní kí náà ni assalamu alaikum ní kí náà ni kó wọ́n bá a sáré béèrè pé torí tó bá dá wọn alaikum sálámà ẹ̀ ọ̀kan ẹ ọ sọ̀rọ̀ mí lẹ́yìn ó ti ti máa ń jẹ́ ọ̀sọ̀ ọ̀rọ̀ gbèsè kí máa ìjẹ́rú yẹn tí yẹn ń bá gbé kó mọ ibi tí ó gbèsè kó mọ jọ owó yẹn bíi tiẹ̀ tọ́ọ̀bà wà lọ́dọ̀ ọlọ́run kò sí problem sẹ̀lìyàtì máa jẹ́ gbèsè ọ̀pọ̀ púpọ̀. ṣùgbọ́n àwọn kan wà nínú àwọn tí máa ń fa gbèsè yẹn fẹ́ẹ́ tí yẹn sá fún àwọn gbèsè mi ò tó jẹ ṣùgbọ́n àwọn èèyàn ò fi ilẹ̀ lọ́rùn àti káwọn jẹ ààrẹ lómi ìjọ ẹgbẹ́ nẹ́sẹ̀sì ìlú yẹn tó ẹ gbé ojú kòkòrò lọ́fàá àwọn ẹgbẹ́ mi ti ń kọ́lé mi náà fẹ́ kọ́ náà ti máa sọ pé odidi ìmáàmù ìkọ́lé nítorí ọlọ́ gbèsè nìyẹn náà máa gun mọ́tò nítorí gbèsè nìyẹn báwo náà ti sọ pé àwọn èèyàn ń dáṣọ èmi ọ̀wọ́ aráṣọ dáńjọ́ kẹjọ ọmọ nítorí ntí ọ̀kan lọ dá sí àbúrò bàbá ìyá àti màmá rẹ̀ àwọn ni wọ́n ń ṣe freedom fọ́mọ ẹ wo bó ti jìnnà tó yàrá lọ ra aṣọ four hundred and fifty thousand torí bó ti plan ilé ayé ẹ̀ tó gbẹ́njọ́ bá jẹsẹ̀ mú jọ́ náà àbíkẹ́ wọn àǹkárá tó ń rà. àwọn oríṣiríṣi nǹkan báyìí bí táwọn èèyàn kó sí nìyẹn aṣọ ẹbí aṣọ ẹgbẹ́ kódà àwọn èèyàn tún jẹ gbèsè ìtọ́lọ̀ sí wọn lé lórí nínú kéèyàn kú fún wọn ká tún dáná ọjọ́ mẹ́jọ days one days one year remembrance. gbogbo orú nǹkan báyẹn ẹ̀sìn dáadáa fẹ́ tó kú ọ ọ̀nkó bára rẹ ni kó dòwò láàánú kankan wájú ọlọ́run tó bá kú orúgun àwọn gbèsè gánwà sànú ẹ̀ lé ṣùgbọ́n ló àwọn ilé mi bá kú lé lórí ẹ̀rọ ìwájú ọ̀nà toró lẹ́rù nínú ẹ ẹlòmí ìgbésẹ tiẹ ní pé àtàbàgbòrò àwọn ẹtẹdìrì fi nfa ẹlòmí ìyàtìnáàkú máa yàní ìnákúnà ya tí ọkàn yẹn sọ́rùn bákan náà ojú ẹ bá ti wo púpọ̀ náà shabab student púpọ̀ náà sangbó ẹlòmíì ti gbé ntí wẹ́ pé àti tọ́lọ̀ ń bá fẹ́ ni kò lè rí years tó bá ń gbélé ayé lọ òun ló fi ń ṣe whatsapp status rẹ̀ àbí facebook àbí gbogbo tó bá òkọ́ máa ṣe yóò wá kọ síbẹ̀ my dream house my dream car inú àlá náà ni wa wà tó fi kú ńlá ẹ̀ ṣàrò ṣùgbọ́n ẹnu mi ọba dà kó lọ lè jẹ gbèsè lórí ọba sọ lórí. nínú tí máa fa ẹ o ni àtàtọ́lù òfin àyàtì rẹ̀yìn kí ẹ máa rán júmọ́ yẹ lómi ìgánà àfa àlejò ó fún ìjọ ah, tó gbá ẹ mọ tó ní imam ọmọ nǹkan ló dráìbà wà wálé màmá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá gba mọ́tò lọ́dọ̀ ìbílẹ̀ ah ìbílẹ̀ gbọ́dọ̀ ra mọ́tò mo ní tó bá sáré lọ bá sùn kò sí gbọ́ wá sí wúlò torí ní káàkiri láti gbà náà gbá ah, àti àtúgbọ́n ọmọ tó jẹ́ bẹ́ẹ̀lú mi náà ti ń gbélé ayé ẹ̀yìn ìwọ oníkálukú ló ní bùkátà àti ẹ̀ àtìkà tó lò ó fi àyàtì lọ́yìn kí ẹ máa wo pé bọ́ọ̀n tèmi ò ṣe ní rí bẹ́ẹ̀ bí bọ́ọ̀nà ò ṣe déédéé ọba ayẹwo lówó ilé ọba ayẹwo lówó ilé ẹlòmíì ọtún yáwó tó ẹgbẹ́ tó wà lọ́kàn ní bòwò ní sàn án ìjà sọ̀rọ̀ àfihàn àwọn nǹkan ọ̀dà ó kún nǹkan la ọ̀rọ̀ yẹn láti wá rí pé ọ̀dà ni ní tó sì dá lẹ́gbẹ̀ẹ́ kan kó ní ti wá máa ń ṣe ọ̀rọ̀ gbèsè ọ̀dà ẹni tó bá lówó ọyá yàn àwọn sàhábà yẹn yà ṣùgbọ́n tí èèyàn fẹ́ yá yàn lówó èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ń yá yàn lówó sí àwọn èèyàn bẹ́ẹ̀ lè kó bá yàn ẹ bá ti gbé mùsùlùmí àlá tó pé man yassara an mu'sirin yassara Allahu anhu ومن نفس عن مسلم كربة نفس الله عنه كربة من كرب الدنيا والآخرة ẹni tó bá ká ìbànújẹ́ fún mùsùlùmí Ọlọ́run ó ká ìbànújẹ́ fún òun náà ṣùgbọ́n rí ẹyin bẹ́ẹ̀ a ti fẹ́ kó bára wa ẹlòmíì tó bá lè gbé rọra dígbà aṣọ rẹ̀ yíyàtọ̀ láàrin wa àmọ́ sọ ni bí màmú ti lọ lè ń bà ìlàdá ni ọmọ lọ lè ń bà ní agbálẹ̀ mọ́sálásí náà lọ lè ń bà kí ló kú lẹ́yìn yóò wà fẹ́ máa tá mọ́sálásí gbẹ̀yìn ẹ má lera yín mọ́sálásí nítorí tọ́lọ̀ ògbélé lójú wọ́n lọ òkú ìná ọ̀ṣẹ́ wá sí gẹ́ńjẹ́ dáàrí mo sọ pé mo ní mọ èèyàn kan láàrin ijọ́ méjì àbíjọ́ mẹ́ta kò ní jẹun ẹnìkan kan ò sì ní mà ọwọ́ adéńjọ́ kan síwájú wa náà ní jẹrin ló dé ń bá ní gbogbo ọ̀rọ̀ rẹ tán ẹnìkan lọ́lọ́nkà ní kó cross kó mọ tó ṣe bàbá wọn ní kí ló ṣe ẹ ló bá rí pé ẹ ṣé o ti jẹun lé ní ẹ òun ti jẹ o ti jẹ groundnut groundnut ẹ̀hẹ́n ṣé lẹ́yìn tàárọ̀ ó ní oúnjẹ tó ń jẹ láti jẹ ta ni yìí tí wọ́n fẹ́ lọ mẹ́ báwọn yẹn ti gbọ́ wá sí ẹnu iṣẹ́ sẹ́ńjẹ̀ ẹ̀ta èèyàn bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá bá fẹ́ ìmọ̀ ẹ̀dá fún ẹ̀kọ́ fún mi náà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ inú mi dùn pẹ̀lú yìí. àwọn èèyàn ò naturally sàánú rẹ tó bá tó lóun bá lásìkò rẹ tó. ṣùgbọ́n nǹkan kékeré ẹni tó bá ti ń pariwo ọlọ́run síta ìyá yóò jẹ́ ẹni tó bá ti dé bí wọ́n pé wàhálà báyìí pọ̀ tó lọ bá fẹ́ wàhálà lẹ́nu pé ọlọ́nkà tì í síta mo ti sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti ní rárá ìwọ fẹ́ máa pariwo ọlọ́run síta ìyá ó jẹ okùn torí ní gbèsè nìyẹn yọ wá tún ní rìsà ìyẹn ni ẹlẹgbẹ̀ẹ́ ẹni tó wá jẹ gbèsè bóò ní ti máa bọ́ ń bẹ̀ lọ́sàn-án. الحمد لله والصلاة والسلام على رسول الله àwọn àfáàmà ní àdéyìn hẹ́mù bìlẹ́yìn àdéyìn hẹ́mù bìlẹ́yìn wàmàzẹ́lẹ̀ tún bìlẹ́ ha ìrònú ni gbèsè máa ń jẹ́rọ fẹ́ntọ́ wa nílá àká torí ẹ̀ bá jí wọ́n jẹ́ àbá àtàrí lélẹ̀ wọ́n jẹ́ àbá àkíní ọkàn rẹ̀ ó ga ní fẹ́ntọ́ nílá àká ṣùgbọ́n lọ́sàn mọ̀sálà ní yẹpẹrẹ ní ọmọ sákàkiri náà nífẹ́ kárí rẹ fóònù ẹ ti máa bọ́ ń bí gbèsè àkọ́kọ́ ń bẹ́ ni pé ẹjọ́ ọba bọ́ ń bí gbèsè ìtẹ́fì wọ́tẹ́nì àbí máa rọ̀zà kọkànlá ìtọ́lọ̀ bá fún ẹni ojú tó gbogbo wa téèyàn bá wo ohun tó kù jẹ gbèsè lórí ó lè má ntí wọ́n bá fẹ́ jẹ gbèsè lé lórí yẹn wọ́n tún bá a ẹ̀sìn tẹ́fì bí ma ọlọ́run ọba yóò ṣe rọrùn sí ẹnu ní ọkàn wù ẹ pé àfa yóò ti sọ̀rọ̀ látijọ́ ìkí ní ìjàmbá náà yóò sì wá ibi tó lérò ọlọ́run sì rántí yóò ṣe ẹ wọn tó bá ti ní rárá àdúgbò bèrè náà ni ọwọ́ àwọn iye pẹ̀lú lọ́dọ̀ àwọn èèyàn tó bá ti sálámà sí ìjọ parí ọ̀rọ̀ ní àkọ́kọ́ yìí yálò máa pè ọ lórí fóun bá ọdún ọgbẹ́ni tó fẹ́ sọ lẹ́yìn ìgbà náà ní gbogbo ẹ̀yà wò ni ìkìtẹ̀tì bí máa ń zọ àbí máa tààkì wà lọ́n sọ nínú Al-Qur'an olóyìn àwọn èèyàn dáadáa kan òní láàyè alúnà náà wọn à ní tọrọ lọ́wọ́ àwọn ènìyàn in tí wọ́n nídìí jùlọ látàrí wọn ti rí yẹn yàtọ̀ bùhùn mọ̀lìjáàlì lọ́ àwọn aláìní àwọn aláìmọ̀kan wà máa rò fún wọn ní àkọ́kọ́ yìí ẹ̀kejì ń bẹ asídẹ̀kù fi níyà tẹ́yìn abẹ́ yáwó torí ó ṣe é ṣe kí èèyàn yá ó sì tọ́nú ẹ̀sìn kí èèyàn ká dà nígbà tó fẹ́ má pọ̀ nínú ọ̀nà tí èèyàn náà ló ń sọ àkọ́kọ́ kí èèyàn kalẹ̀ ẹ̀kejì Eke nígbàtí ẹgbẹ́ yára yín yẹn ni ó mọ̀ pé lè serious lòtọ̀ ẹ̀kẹta onígbégẹ ní rihan collateral lẹ́nà tọ́tọ́ ẹ̀kẹrin ní tẹ́ bá trust ara yín ipò ọ̀sán padà ṣùgbọ́n yẹn gbọdọ̀ afẹ́ ìwáyà mi lówó ìmọ̀gbà tí ń san padà ọ̀fẹ́ yáwó ni àwọn ẹni ọjọ́ ẹ̀ ń ẹjọ́ owó tí mo yá yín ìfẹ́ promise time kan náà ni kí yáwó sí. tásìkò bá wá ti ń súnmọ́ tó lágbára má ni wàá wá lọ bẹ́ẹ̀ pé kí ní ọ̀fẹ́ pọ́síbù yóò wá rízìn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n owó tí mo fẹ́ yá yín ìmọ̀gbà tí ń dá padà ọ̀fẹ́ yáwó ọ̀dà àlè ní kẹyìn ọmọ ìyá tó wá fẹ́ fún ọ kó fún ọ nǹkan fà rẹ̀ ìyẹn gbọ́dọ̀ lè ṣe yẹn ayẹ́pọ̀ gbà ọlọ́run á gbé ìdá àtẹ̀dẹ̀ ayé ń tún mi dé anabi صلى الله عليه وآله وسلم قل من أخذ man الناس يريد an-nas الله عنه adda Allahu anhu ẹni tó bá yáwó àwọn èèyàn bóyá lọ yáwó lọ́wọ́ yóò sì fẹ́ san padà ọlọ́run ó san fún ọlọ́run bá san wa man akhadha yuridu ìtìláfà àtìláfọ́wọ́wọ́ ẹni tí ó bá san gbèsè nígbà tó lọ ya ọlọ́run onigbe pé òmìnzálìkẹ tọ́lọ́n bá fẹ́ jẹ́ kí èèyàn san ọ̀nà tí òwò tó ti kú tó rí san ọlọ́run wàá gbé dáadáa kan bá ẹni tí ó jẹ lówó lọ́nà tó wọn ò lérò tó fi ń san gbèsè yẹn fún ẹ. ẹ̀kejì àlè sọ́tà ṣùgbọ́n ọ̀nà bíi mẹ́fà alákàkalẹ̀ bóyá kọ́ńtínú bí níjọ́ jẹ gbèsè kó gbìyànjú ọ̀sán wọ́tọ̀ ọ̀bá rí san ní ìsìn kọ́ kalẹ̀ tẹ́ ẹ bá kọ́ kalẹ̀ wọ́n mọ̀ pé gbèsè tó jẹ́ àwọn tí ó wàá san wà bẹ́ẹ̀ san gbà náà ọbẹ̀ ọlọ́run gbèsè tí gbogbo wa jẹ tọ́lọ́ bá sábà gbogbo wa san èèyàn máa ń jẹ ọlọ́run gbèsè gbèsè ọlọ́run náà lè forí jìyàn sẹ́rí gbèsè èèyàn lọ lágbára jù tọ́mọ̀ wù ẹ́ báyìí ní mọ̀wọ̀rì gbèsè èèyàn yẹn náà tọ́ba lá eléyìí tọ́lọ̀ bá ṣẹ́ wa mọ̀ tó bá sì ṣe rọrùn ní ó jẹ́ tọ́píìkì wa sì wà níjọ́ mẹ́jọ kú ìdásọ́lá sí lọ́jà. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله اعتدلوا